بسم الله الرحمن الرحيم قد سمع الله قول التي تجادلك في زوجها وتشتكي إلى الله والله يسمع تحاوركما إن الله سميع بصير الذين يظاهرون منكم من نسائهم ما هن أمهاتهم إن أمهاتهم إلا اللاتي ولدنهم وإنهم ليقولون منكم وحذرا من القول وزورا وإن الله لعفو غفور أتندى أقف ولا أضربة لا رجاء ọba tí ó tún ṣe ọ̀rọ̀ fún wa láti pàdé lónìí láti wá máa tẹ̀síwájú ẹ̀kọ́ tà ń kọ́ nínú Al-Qur'ani nínú oṣù ẹ̀kọ́ eléyìí tá à ń bẹ ń bẹ nínú oṣù àlùbáríkà eléyìí tá à ń bẹ ń bẹ nínú oṣù oríire eléyìí ń bẹ ń bẹ àlùbáríkà rẹ̀ oore rẹ̀ ọlọ́run ó jẹ́ ọ̀dọ́ àti ọlọ́run ó jẹ́ á nípìn bẹ́ẹ̀. ọlọ́run ọ̀la yìí tóbi ẹ̀ bọ́wọ́ wá bá tẹ ọlọ́run jẹ ọmọ lọ́wọ́ àwọn oníyẹ ihe wọn ẹ bá ọdọ ọlọ́run ọba ọba tó láàárẹ̀ ga tó sọ Al-Qur'ani eléyìí tó ṣe wípé ọmọ kọ̀ọ̀kan lọ pàpà ó sì máa ó sì máa gbanigbá lórí wọn á dùn wọn wípé bọ́mọ ẹ̀dẹ́ ènìyàn bó ṣe wulẹ̀ kọjọ́ lẹ̀ tó bọ́mọ ẹ̀dẹ́ ènìyàn ó ṣe dájú ẹni tí ọ̀rẹ́ nìkan tó wọn náà bá tó ló máa padà lọ obìnrin tó wá bà nínú Muhammad sallallahu alaihi wa alihi wa sallam kúrò kí ló kọ rẹ̀ ọ̀la tó bíntu ọ̀la tó bíntu bàbá kí ló kọ ọ̀sìn ọ̀sìn màálùú ní ìdílé ìjẹ ọ̀lẹ̀ ọ̀tọ̀ máa gbé àgbẹ̀ obìnrin yìí bá a ti sọ lánàá àníbi padà bẹ́ẹ̀ yìí ó wá bá àníbi wà nítorí pé ọkọ rẹ̀ ó ní pé òun ti òun ti omi wí ẹ̀yìn mọ́mọ́ bíyà òun bó ṣe jẹ́ ìwọ̀ fóun láti bá láṣẹ òun náà tòun náà ìwọ̀ fóun. obìnrin wa wò wípé láago mélòó láàbò mẹ́rin lẹ́yìn ìgbà tó a ti di ìwọ máa ń wá sí lẹ́yìn ìgbà tó a ti dàgbà tán lẹ́yìn ìgbà tí wọ́n ní ọjà tó ti dàgbà lágbà ọwọ́ wa bá nígbà Muhammadu sallallahu alaihi wa alihi wa sallam ọwọ́ akọ̀m̀plé fàjà àwọn ẹ̀kọ́ tó so máa tó so máa yẹn àtọ́ ní àdìpadà síbẹ̀ ọ̀dọ̀ ànẹ́bì lọ wà sallallahu alaihi wa sallam tí ń wá ojútùú sálámà yìí sáájú bíi ìsọmọ nígbà ọlọ́run mọ ojú ìjọba ọjọ́ kalẹ̀ nígbà yẹn ojú ìjọba sẹ́lẹ̀ ọlọ́run ti sọ àyà kan kò padà á ní táyà ọlọ́run bọ̀ bá dájọ́ sí tó fi wọ́n náà báyọ̀ sọ̀rọ̀ bẹ́ẹ̀ àbájẹ́ ẹrú sí ọlọ́run bọ̀ títọ́ tó bá mọ ọlọ́run tó bá ṣe pé ọlọ́run bọba tó láàrin ní ọlọ́run dàlú tí ẹ rántí àwọn àdánù ìbẹ̀rẹ̀ ẹ̀rí dáa sọ̀rọ̀ wọn nílò rẹ̀ tí ẹ bá lọ wọ ilé orí tọ́lọ̀ wọn bá ti sọ̀rọ̀ wọn fásitì àjáde náà làwọn ìlú fáàlì fáàlì ní ìdílé wọn bá sàfihàn bí ìgbẹ́ta ti ṣẹlẹ̀ sáà ìgbẹ́ta ń tẹ̀lé òdo tó mà tó mọ̀ sí pé ọlọ́run fi àtúnṣe sí ìdáwà bó ti pàdó àtọ̀ lè ra wọn náà bá ti dá lọ. nítorí pé sàálù kò ju ọmọ lágbára. ń bẹ láyé ń dààmú kò lójútùú torí wọn ọmọ dúdú wọn kò lọ.

ìrọ̀pá àjọ mi é sẹ̀mí àgangan ọgbọ́ tọ́lọ̀n bá wá lóhun gbọ́ nǹkan ẹrú ògbọ̀rọ̀ dá ọlọ́run tó wá gbé kọ́dí síwájú rẹ̀ kọ́dí nínú èdè lárúbáwá oníṣẹ́ ti máa ṣe ìṣẹ́ ṣe àbá àdítọ́wà wọlé tí mọ́ dímọ́ iṣẹ́ kò sì wá sí iná tí ń gbé kéré fún ọ tíri ilé máa díbá wá nínú èdè lárúbáwá tí kọ́ díbá wá wá sáájú rẹ̀ ó ní ìtumọ̀ sí lárúbáwá fẹ́ jẹ́ agbóyé ńlá ó ti kọjá mọ̀gbọ́ lásán tí ẹni nínú èdè lárúbáwá nínú èdè yorùbá àwa náà ní nǹkan tọjọ yorùbá máa ń lo ní ti pàápàá yorùbá máa ń lo jájújájú jájújájú ní ti pàápàá méjì ìyá mi kì í bí ọ̀rọ̀ ọ̀rọ̀ rẹ̀ síbẹ̀ ní ayé bẹ̀ ọjà mi lò. lókèrè ìlú ìjẹba irú nǹkan báyẹn náà ní lágbára náà wọn ń lò pọ́jú a fi fi ẹsẹ̀ náà lè ní pé nítòlótò ní ti pàápàá bó ti rí o ọlọ́ọ̀ni kọ́dú jájújájú sami aláàmù tọ́wọ́lá láti ìgbà ìlú kàfin záwọ́lì rà.

ìjáàjẹ̀lógà fi ń dà á fi ń bá ó sì máa ń nípa ọkọ rẹ̀ bó lè pé mo yàrá lè wà bẹ́ẹ̀ ní sọ ọlọ́run bá lọ sí i náà ọ̀rọ̀ tí ẹni tó sì kẹta wọn níbi ọ̀dọ́ ọlọ́run tó ra rẹ̀ láti ìlú lọ wọ́n àti أو اجهروا به إنه عليم بذات الصدور ọlọ́ni bẹ́ẹ̀ bá lẹ́ẹ̀ bẹ́ẹ̀ sọ̀rọ̀ ní bá sọ jẹ́ bẹ́ẹ̀ sọ̀rọ̀ ta àbẹ́ ẹ̀jẹ̀ lẹ́ẹ̀rí tọ́jú ta wà bí wọ́n kọ́ wà kú ẹ̀yẹ sọ̀rọ̀ ẹ̀ wá bí mọ́. tọ́ba dẹ̀ wò yí tẹ tọ́jú ta kẹrì tẹ sọ kẹ́lẹ́kẹ́lẹ́ ọ̀gá ó tún ti láwùjọ ó tún láwùjọ torí pé ọ̀dọ̀ àwọn ọmọ ẹ̀dẹ́ ènìyàn ló ti jẹ́ kẹ́lẹ́kẹ́lẹ́ tí fi kẹ́lẹ́kẹ́lẹ́ lọ́dọ̀ lọ. iná wà ní ọlọ́run tí ń bẹ nínú ọ̀sẹ̀ ìyọ́n náà ọlọ́run yà wọn kan nínú àwọn àmúlò àti àárín ó ní àwọn ọmọ náà rí àtúwà àárín ọlọ́run ni wọ́n máa fi ẹnu wọn sọ ní òsínú ọkàn ẹ̀kàn àwọn tó ń sọ̀rọ̀ nínú ọ̀dọ̀ ní ìlú ìbẹ̀ nínú ọkàn torí kí n ń bẹ nínú ọkàn wọn náà bá mà á láàmù ọ iná oníkẹ́ ẹ bá fi ojú kẹ́ ẹ fi sọ̀rọ̀ tẹ́ ẹ fi ní jìbìtì tẹ́ ẹ sí nǹkan wọn ọlọ́run bá máa ń tẹ̀ ń lò ọ máa ń tẹ̀ ń fojú yín sọ. wà á máa tó pè ìṣòro ẹgbẹ́ ẹ̀sìn pamọ́ sí mẹ́rin nínú ọlọ́run bá. ọlọ́run bá lòun ń gbọ́rọ̀ obìnrin àlàdé ìyá nínú ìyá fi ń dáwọ́ ìhà ẹ̀dá kan ìjà gbogbo táà lóbìnrin yẹn ń gbè fáwọn táà ní ẹ̀ dáhùn táà lóbìnrin yẹn ń bá ti fáwọn fà ànábi sọ̀rọ̀ lọ́wọ́ rẹ̀ tẹ́bí káàfù yẹn ànábi lọ́wọ́ bá rẹ̀ táà ní wọn sọ pọ́nlọ́ táà ní sọ pọ́nlọ́ tó tọ́ pé alùpùpù àánú ọ̀rọ̀ ọ̀lọ́wọ́ kò yé èdè.

ìyẹn wọ́n mọ̀ àti yẹ wa rí pé definitely alukur'an yìí ọ̀rọ̀ náà definitely alukur'an ó lè wá solution sí gbogbo problem bá ó lè wá torí pé problem kan ló ní òun tí ò solution rẹ̀ nílẹ̀ ń dà ṣùgbọ́n nítorí pé àwọn tí problem náà bá wọn àwa lọ́ọ́ bò ní àgbọ̀dọ̀ lọ́wọ́ ọlọ́run bá máa wọ́n eléyìí tí ń bẹ lọ́dọ̀ tiẹ̀ náà nínú tí ọtí ọlọ́run ojútùú rẹ̀ ń bẹ lọ́dọ̀ ọlọ́run padà lókè amẹ́ríkà padà lókè dá ìkà dá lókè amẹ́ríkà. Àdá lókè amẹ́ríkà. Wà máa tẹ̀sẹ̀ wọ́n. Wà máa tẹ̀sẹ̀ wọ́n.

ومن تبصر ومن تبصر ومن تبصر مقاربا ومن تبصر تبصر أواني جواؤك àìsàn tó ní ti ọrụ. oògùn tó ń lò ní yóò lọ ó wà lọ́dọ̀ rẹ̀ ṣùgbọ́n oògùn yẹn wà nílẹ̀ náà lọ bá tí ìrọ̀pẹ́ ẹgbọ́n mi jẹ́ gbogbo àìsàn tí ń fi ara wọ́n ni wọ́n fi dìda inú ti ọ̀bẹ lé yàn kúta ó ti wà lára rẹ̀ pẹ́. àwọn wọ́n ń next fifteen years kò ní wà rẹ̀. ìjọba wa yọ ju ibi tí ń bá ara fi ń bá fún ìyá àti kẹ́kẹ́ ìgbà yẹn làwọn tó ti sọ àwọn abílẹ̀ jẹ máa ń kú òkè bọ̀ ẹ máa ń jẹ wà àwọn èèyàn kọ̀ọ̀kan máa ń yàn léèrè lọ́sí ìgbé tí èèyàn máa ń jẹ wà kéjì wàrà bẹ́ tẹ̀wọ̀ wàrà mọ́lú ọ̀pọ̀lọpọ̀ ẹni tó ní kọ́ òkè ẹni tó pọ̀ nínú ara mọ́lú torí kọ́ òkè pọ̀ lára mọ́lú bí ọ̀dà wọ́n bẹ̀rẹ̀ ló jẹ́ èdè mẹ́jọ àrọ̀ náà ò àwọn akẹ́kọ̀ọ́ àjọ mẹ́rin bí àkàtì wà láà àwọn náà ní tí ọba wá mọ̀ nípa ẹ̀sẹ̀ tí ti lọ ọ̀dọ̀ rẹ rẹ wà ó wá púpọ̀ ọmọ sí oògùn wà ó ní ìjọba farabalẹ̀ ó yìí. eléyìí wá ahụ lọ ibi tó ògùn wà kìí ṣe ògùn ògùn dúdú wọn lọ ojú tù sálà mọ̀lẹ́ ọwà lọ ibi wà. ọlọ́run ní kọ́jú sẹ́mi àlọ́run wọ́n wọlé sí ní tòjá bí ọlọ́run ní bí pa ní ń pa ọmọ rẹ̀ yìí. èmi ọlọ́run ti lọ sọ̀rọ̀ ọlọ́run àtàrà àlẹ́ ti sọ̀rọ̀ lọ sókè àdébẹ̀ yẹn kọ́rọ̀ ọlọ́run àbí òkèlè à ẹ̀ dáhùn ọlọ́ni tí ń wí mo ti gbọ́ wàtàṣà bí ìwà ń fa rere ìwà ń

tàbójú kọ̀m̀pléǹtì wa wọ́n ní wa jù wa ẹ̀kọ́ pọ̀lọpọ̀ àwọn kọ̀m̀pléǹtì wa láyé ní àwọn èèyàn fẹ́ pòjẹ́ síbẹ̀ náà ẹ̀bẹ̀ kọ̀ àwọn èèyàn fẹ́ lórí rédíò wọ́n fẹ́ lọ pariwo ọkọ̀ wọn síta tí kò wà lẹ̀ sọ́n sí ọkọ̀ náà fẹ́ lórí rédíò wọ́n fẹ́ lọ pariwo ìyàwó síta ló ń lọ òun àbáwọn ọkọ̀ ẹ máa tẹ̀lé mi ẹ dáadáa mi tí a máa jẹ́ra wọn lọ yàgbé wọn jẹ́ra wọn lọ àwọn ayé àti gbogbo ládàáda tí ń láyé ọlọ́run ní wà á tẹ́sẹ̀ kì í ìlànà ọba tó wí. ẹ̀kọ́ tìmọ́tọ̀ ọ̀bá máa lò ó máa kọ̀m̀páǹdì pọ́blẹ̀mù ẹ̀kúnra rẹ̀ wàtẹ́sẹ̀ kí ilé àkùnlọ ọlọ́ọ̀ni ọmọbìnrin yìí ń lọ gbúgbú ọlọ́run alákọ̀ọ́kọ́ náà kò jẹ́ kọ̀m̀pléǹtì ẹ̀ lọ ọ̀dọ̀ ní ọlọ́run ṣùgbọ́n rẹ̀ tó wá dé lọ ọ̀dọ̀ ọlọ́run yìí tí yóò ní ẹ́ ayọ́bà gbélé yóò wọ́n ní ìta ọwọ́ àpàtẹ̀ yọ mọ́kànlá ọmọ yìí ṣe bẹ́ẹ̀ àbọ́bọ́ ta gbogbo ẹni ni nípò ọyà kẹrù òun jáde ní ìdí nínú rẹ̀ ẹ̀yà kò gbọ́dọ̀ máa sọ fọ́lọ̀ tó tún pariwo tí wọ́n kò ní wúwo lọ́ọ̀rù wúwo lọ́ọ̀rù wúwo lọ́ọ̀rù ọ̀pọ̀ àyè ìyàwó ló kó sí la ọlọ́run ní ìdí alẹ́ ń bọ̀ alẹ́ alẹ́ ń sọ́lọ́ ọlọ́run alẹ́ ọ̀rọ̀ ọ̀rọ̀ ọ̀rọ̀ àwọn èèyàn ń ṣe àdúgbò kí ẹ̀ ń ṣe wọ́n ní ìdí ẹ̀gbọ́n àti wàrà ẹ̀ka mára ń ṣe ẹ̀yìn ẹ̀ ń pè kì í ṣe ẹni tí ẹ̀yìn ìgbọ́n ọlọ́run ọbọ̀ ìdí mi pé ẹni ìdíkẹ́ pariwo kó tó gbọ́. wọ́n yẹ ẹni ẹgbẹ́ lọ ẹlò àwọn àbá ìdí wọn dúró jẹ ẹnu jẹ ẹhọ sẹta lọ ìrìnlọ dáadáa ìrọ ní nfa yóò padà ní ẹ mú wa ni. wàtàṣà kí ní bílà wà ní ìgbà ní ẹgbọ́n lọ́wọ́ ẹgbọ́n lọ́wọ́ ọgbọ́n ọ̀rọ̀ nínú sọ orí tí máa kọ̀rọ̀ ní ìrùkọ́ ọjọ́ mi tí wọ́n bá fẹ́ fi ọlọ́gbọ́ ọbẹ̀ bí ọgbọ́ kọ̀rọ̀ nílẹ̀ máa pè kọ̀rọ̀ tó bá jẹ́ pé personal problem rẹ̀ tó bá jẹ́ general problem a máa ń fọ́ àyà gbàgbà ẹ̀sìn bá bá wá omi ní tí wàhálà kan bá dé ó lè fún un ṣùgbọ́n a problem that is personal òun personally àti sọ̀rọ̀ ẹnì kan wà bá nílò àṣàmà lórí rẹ̀ pọ̀ wọ́n sọ bá nílò pé bá a bẹ́ẹ̀ lọ́kọ́ làwọn làwọn bí alẹ́ ah, bí kò ń ṣe sùúrù kọ́ ọ́ rálì gẹ́gẹ́ náà gbà ó ní sáni mi lágbára àti sàdó àwọn àdúró tó lọ́jọ́ra fọ́ká àwọn sàájẹ́ jọ wọ́n ah, ní wọ́ká káfí wọ́ká àti wọ́ká wákíà. nǹkan látò ní tàbí wọ́n ní kàkíà lọ́fẹ̀ẹ́sì ìdá máa sọ fún àwọn ọ̀dọ́ ọlọ́run àwọn ọ̀dọ́ àná ẹ̀ mọ́tò àná mi ṣe àná mi kọ́ lágbàdo lọ kí ni kí wọ́n ní. a problem that is personal be bí olóòrùn personally tó bá jẹ́ pé o ní personal problem nwa dẹ̀ ń wá ojútùú sí máa bẹ lọ́wọ́ ọba náà ní personal ní ìrọ̀pálá yé mi yé wa Èrò polongo ara rẹ̀ kọ̀m̀pléǹtì rẹ̀ ọ̀dọ́ ọlọ́run ọba ló gbé lọ. Ṣùgbọ́n kò pariwo ọlọ́run ta. Kọ́dà ẹnì kẹ́kọ̀ọ́ ọ̀nà pé pọ́blẹ́mù kan ṣẹlẹ̀ sí ìbáṣe kálukú á ní sọ̀kalẹ̀ tó wá sọ ń tọ́ ṣẹlẹ̀. Àìsà ti bẹ́ẹ̀ ń bẹ ọ̀dọ́ jẹun. Ọkàn àgbẹ̀ bọ̀ ọ̀nà ìlú bẹ́ẹ̀ gbọ́ mi. Ṣẹ̀gbọ́n obìnrin tíṣẹ̀lẹ̀ bá ń ṣẹlẹ̀ láàrin àwọn àkọ́kọ́ ọ̀dà obìnrin ẹgbẹ́ wọn wọ́n kọ́kọ́ gbé lọ. ọkùnrin mi náà ti gbọ́ kò ní problem ó rò pé òun ní problem ó máa padà wá sọ minor problem di major problem mọ́ra rẹ̀ lọ. torí àwọn àyè kan kò ní problem your no problem ó ní tó ti major problem ra ẹ̀. ọlọ́ọ̀ni obìnrin yìí ló ń bá jọ pé ṣáàkì àwọn òrùn ń pariwo wọ́tọ́sẹ̀ ní ń pariwo lọ́kọ́dọ̀ ọlọ́mọba ní pọ̀ bí àdáhùn tóbi pọ̀ rẹ̀ bó ti tóbi tó lára rẹ̀ ọlọ́run pẹ̀lú tatuwa. bẹ́ẹ̀ náà ti sọ pé àwọn ọmọ inú ni èyí ọlọ́run sàánù bá ń wọ́n náà báyọ sí pọ́blẹ́mù bí bá kú ọ̀lọ́dọ̀ ọkùnrin tí mà ń kọ́ máa lọ ní àbí ìfọ̀mọ́lẹ̀ bí bá fọ́ fáwọn ọmọ mi fúnra mi kí n bá wá ní ìdí wọn ara ní wà láàrù ara ní bẹ́yìn méjèèjì bẹ́ẹ̀ ní ń ṣe ìtàkùrọ̀ fún abẹ́ ìlọ́ ń ṣe ìtàkùrọ̀ fún ara ní tẹ́ ń bọ̀rọ̀ wírọ̀ ní ọlọ́ ń ṣe ń lọ mọ̀ ń lọ gbàdọ̀ àwà. Yorùbá àjọ mi ní mo mẹ́jọ á rí personal problem rẹ gbé lọ́mọ ọba lórí rẹ̀ personally lẹ́yìn tí kọ́kọ́ dáadáa káàkiri náà. fi ọlọ́run ọba yín lẹ̀ fún ní kélékélé. Ó fi kú lẹ́yìn tó sọ ní kélékélé ó ní Nàìjíríà wọ́lọ́. ara kúnyà rẹ̀ pé tí olóòdì kọ́ máa fi lè lò. Táwọn àbá àtúndì sọ pé kọ́dà bàbá tẹ́ wà ní àkámọ̀ sí láì tí kò dà. Àbí tó bá mi là ń tọrọ lókè. Láà sí wáyé. Ọlọ́ yóò lọ òlé tó tó bẹ̀rẹ̀. Ìhàlẹ́ ni ìhàlẹ́ ni ìhàlẹ́ ni etí ń bẹ lọ́kàn rẹ nípa ọlọ́run lọ́lọ́run ọ̀bọ̀ òbí ṣe pẹ̀lú lórí pẹ̀lú ìfàgbélá ìfàgbélá pẹ̀lú ìjà mo bá ti mójú tó ń tọ́lọ̀ fẹ́ ní omi tó láì jẹ́ lọ́lọ́run ọ̀wà nìyí ọlọ́run ìjọ ẹ̀ Thank عند ظن عبدي بي أنا عند ظن عبدي بي ولا نصبه حديث الرسول أنا عند ظن عبدي بي ولا نصبه tí ẹrú tèmi bá ní nípa mi bẹ́ẹ̀ ní tèmi. Sọ́yà ìfẹ́ lọ́dọ̀ rẹ̀ oṣù kọ́lọ̀ ń wo mi gbàdúrà rẹ̀ àdúrà rẹ̀ kò ní gbà sọba wò pé bó ṣe lè tó ìwò lè tọ́lọ̀ wà láti ló lè mọ́ ọmọ. wọ́n àlámàrí rẹ lọ́dọ̀ ọlọ́run. wàtẹ́jẹ́ kí ní àlọ́. wàtẹ́jẹ́ kí ní àlọ́. ọmọbìnrin yìí sọ̀hábíyà yìí tọ́lí àlọ́wọ̀ àníhá lòun wá ń lọgún lọ sọ́dọ̀ ọlọ́run pé òun jọ máa wọn lọ́lọ́ ni ọ̀dà ẹni ọlọ́pẹ́ jọ bá ti ní oṣù yóò mọ̀ wáyé kàwé yóò kó padà lọ́dọ̀ kúta ẹlẹ́ni ọ̀fọ̀ tó bá tún padà lọ́dọ̀ wáyé yóò ilẹ̀ ẹ̀kọ́. وتشتكي إلى الله والله يسمع تحاوركما إنا bẹ́ẹ̀ gbígbọ̀n oríṣiríṣi oríṣiríṣi ìgbọ́n gbígbọ́ ọ̀tọ̀lọ́ tọ́nà nípa ti gbígbọ́n tí ẹ̀dá ń sọ ìtumọ̀ rẹ̀ ní bí ọlọ́run bẹ́ẹ̀ ṣe ti ń kẹ́rù òye sàmì àlọ́ àrùn ìmọ̀ ní àbíjà ẹni tí bá ń yin ọlọ́run. ẹni rẹ̀ ọlọ́run ọba gbọ́ ọgbàdúrà rẹ̀ ń jẹ bẹ́ẹ̀ nínú bá gbọ́ mi yé títọ́ ọmọbìnrin yẹn ibi sọ̀rọ̀ àbíyá yìí ń bọ́ ń sọ ti gbọ́ ó sì ti ṣe fún àdìgbà gbogbo torí pé ọba ọba ní ní gbogbo nǹkan ní lọ bàtíyè gbogbo nǹkan lọ́wọ́ wà ní. mọ àbáwọn wà lára ẹjọ́ ọ̀dọ̀ yìí pé ó lè dùn ọ̀dọ́ lọ́wọ́ máa lọ tó lè tó bá wà lé tó lórí. mọ àwọn wà lẹ́nu ẹjọ́ ọ̀dọ̀ yìí pé sọ́nà wà ní ìrìn tó lẹ́yìn tí tó bá lẹ́yìn tí sórí rẹ̀ ẹ̀yìn rẹ̀ wà níbi ètò ọ̀nà àná. kí mo pè ọ̀nà àmì ọlọ́wọ́ bá lọ́rùn ọba gbọ́ ṣe wójú tó sọ̀rọ̀ ọ̀la ìlọ́wọ́ adùn yìí tí ẹ̀kọ́ yẹ kọ́ máa lọ náà káàdùn gbà nígbàdà nígbà ọ̀sọ̀kọ́ lọ. ṣé bẹ́ẹ̀ ni àbí bẹ́ẹ̀ kọ́ gẹ̀rẹ́ ọlọ́run tó wá àyíkalẹ̀ fún ànábì sallallahu alaihi wa alihi gẹ́gẹ́ ẹyin tó ṣẹlẹ̀ yẹn ìdájọ́ ti gà ìníyà tẹ mà yẹn ìdájọ́ yìí ti láàmù ìdájọ́ báyìí ìdájọ́ yẹ ìdájọ́ ó fi ìríran rẹ̀ ó fi rinlẹ̀ ó fi ìjẹ́ alámọ̀tán ọba alámọ̀tán rẹ̀ rinlẹ̀ kó tó wà máa sọ dájọ́ kálíbà àmọ̀ wípé àwọn àjájọ́ ọlọ́run ọba ọba tó láàrẹ́ gabọ́ bá mójútó wọ́n ò nira mọ̀ tó lọ́dọ̀ kẹra àwọn tí mo kà á lẹ̀ alábẹ̀mí ọlọ́run o jọ́sọ̀ ẹni ọba tẹ̀lé lọ́rọ̀ lórí àlá rẹ̀ tó kalẹ̀ lórí bá rẹ̀ fún ọlọ́run dájọ́ ẹni ọba ní tọ́lọ́run bọ̀ sẹ́wọ̀n ọlọ́run ọlọ́run dájọ́ ìdájọ́ tó ṣẹlẹ̀ òfin ọlọ́run lórí rẹ̀ ọlọ́run fẹ́ sọ fún àná tí ọ máa jẹ́ ìdájọ́ lórí ọkọ̀ àti ìyàwó tíṣẹ̀lẹ̀ yẹn sí kọ́lọ̀ tó wá máa sọ̀dájọ́ ọwọ́ àkọ́kọ́ fi fi jẹ́ náà kò yé kọ́dí sẹ́mi àlùmáàrùn Fọ́wọ́lá ẹ̀bí Ọjọ́ ìrìnkà sí ọlọ́run ọba tó láàrin ká kọ́kọ́ bí ó yé wa wípé èyí tó ṣẹlẹ̀ yẹn òun ọlọ́run ọba mà ìjọbìnrin yẹn ẹjọ́ tó mú wá òun ọlọ́run ọba ti gbọ́ mọ́jẹ̀jẹ̀ kó ẹjọ́ rẹ̀ wá sọ́dọ̀ èmi ọlọ́run èmi ọlọ́run ti gbèjà rẹ̀ ká ìdájọ́ wa ni alẹ́ mi nà. alẹ́ mi ló ń kọ́ ọ̀dùnkún rẹ̀ mú un. يظاهرون منكم من نسائهم àwọn tí àwọn ẹ̀yẹ mùsùlùmí náà tó ṣe wípé jùlọ náà mi ń ìlú tí wọ́n ẹ̀yìn àwọn àyàwó wọ́n rí ẹ̀yìn ìyá wọn yóò wá ń sọ fún àwọn ìyàwó wọn ní pé a ń ti aláìyà omi ó ti dàrí lórí ẹ̀yìn ìyá àdúrà yẹn tó dẹ̀ jẹ́ nílé ní àdúgbò ìyá ìlérí yàtọ̀ láàpò tọ́lá àpò dé wọn àdìsẹ́ ra àwọn ọmọláyẹlẹ ìrùkọ́ àjọ mi torí pé ọmọ ìyẹn náà lọ́gbọ̀bìnrin yìí lẹ́rù tó jọ sáwábà lẹ́nu ọlọ́run wá fẹ́ jó rí pé ìdájọ́ jàìrí àti lọ ìdájọ́ tòun rè ṣùgbọ́n kó tó tún dé ìdájọ́ wa ọlọ́run bá tún ṣe wọ́ọ̀nì ẹ̀yà ọkùnrin ẹ ọlọ́jọ́ àwọn tí wọ́n ń fi ẹ̀yìn àwọn ìyàwó wọn á rí ẹ̀yìn ìyá wọn nínú ní máa hún nà ọlọ́ni máa hún nà ní ìsìyàwó máa ìyàgbéyà máa gẹ̀ẹ́nì ìyàgbéyà abẹ́ ẹni tó ti nà sọ́ba tó ti fi ṣe irúṣẹ́ tó ti nà sọ́ba. Òun ti sọ adé tẹ́lẹ̀ síbi ní níbẹ̀ káàdì àbíkẹ́ láyéta láyéta àbí ọ̀rọ̀ aláfọwọ́dà àbí láyéta àbí ní káàdì òdìnnà fún un síbẹ̀ náà ń bẹ̀ wọ́n bẹ̀ yẹn kẹ́lá ìta náà ń bẹ̀ káàmù ṣùgbọ́n náà ó wá ní náà fún un dáa ní pé ká sọ pé ṣe ẹ̀ ó sì tó wọn papọ̀ lórí rẹ̀ náà. wọ́n lè bí mọ́. Òrìdìlá ni wípé bìnnà ti wọ́n mi là gbàlẹ́ sálá. Ọ̀rẹ́ àti wà lè bí mọ́. rárá o wà máa ní láàdá àwọn ìjìláta àwọn tí ti wà ìní ní àmáyé ti pọ̀ ìjẹ́ ìmọ̀ orin ti máa ń kọ́ máa ń na orúnmà àti hẹ́m ẹni orúnmà àti ohun ìrìnlá ìlà ìwọ̀n ìwọ̀n ìwọ̀n ìwọ̀n ìwọ̀n ìwọ̀n ìgbéra wọn ni bàbá ọ̀gá rẹ̀ lẹ́bi ọ̀rọ̀. ọlọ́wọ́ ọba tó ga onímọ̀ àwọn àyàwó yìí lẹ́gbẹ̀ mami ah! ní àbákà ọ̀lẹ́bí máa tọ̀ ní àbákà ọ̀lẹ́bí yàrá adìlẹ́ fi yọ ọ̀dọ̀ yìí má mi wá ẹni mélòó yóò lè má mi àwọn àbẹ́ àti má mi wá ayé má mi wá àwọn náà lè dájú wá ẹ má dájú ẹ má má mi ẹ dára dájú dájú wọn má wọn ah ìgbóná bá yà wọn yẹ jẹ wọn. bọ́ oh, àwọn bí ìmọ̀ ní ara wọn jẹ bébì làwọn ọmọ gbéra bèbí bèbí tó ìdánwò rà bọ̀ àbí bébì kọ́ làwọn ọmọ sọ ya ya ya

bàbá mi di báyìí tí wọ́n ẹ̀sẹ̀ gbé ga di báyìí wọn kò lè wá gbàgbéra yìí. ọlọ́ọ̀ ní àwọn àyà wọn tẹ̀lé ọlọ́wọ́n bọ̀ pàtó la rẹ̀ ga ló dáa tó sì mẹ́jọ dájú lẹ́yìn tó fagbá ara rẹ̀ nílẹ̀ ó wá ń ṣe ìbáwí nù ṣé ẹ̀mọ́ sí ìbáwí ní ń ṣe ìbáwí ìgbàtọ́ wá fẹ́ ṣe ìbáwí kọ̀ wá já ìbáwí yẹn ṣe fún ẹni tí ìṣẹ̀lẹ̀ ń ṣẹ̀ṣẹ̀ ṣẹlẹ̀ lọ́wọ́ rẹ̀ ṣẹ̀kọ́ ẹ̀ṣẹ̀ ṣẹlẹ̀ ṣe áwùsù ṣùgbọ́n kì í ṣàkọ́kọ́ sí ìṣẹ̀lẹ̀ lọ́dọ̀ lárúbáwá kì bá ti jẹ́jẹ́ yìí tí ìbá ti wọ́nyàn lọ. ọlọ́run ọba tó láàárẹ̀ ga kì í ṣe alábùsù bí àwọn àtàyè tí wọ́n máa gbé dàdó lórí òṣìṣẹ́ ọ̀mọ́ ẹ wá dúró òfin nàìjíríà yìí constitution ti à ń lò yà lórí àmọ́ pé yóò bá ti lọ́ọ̀ bí bọ́ wọ́n sì kọ́ wónúwónúwónú ni bẹ́ẹ̀ tó kàákò tó lé yé yín wọ́n tún láwọn làwọn lè interpret ó tó burú débi pé àwọn tó tún ṣe òfin gan alábùn òtún lè interpret àwọn kan tó lè dúró àwọn judicial judicial àwọn yóò tún interpret òfin ọ̀hún báwọn ẹ bá tún ṣe míì wọ́n tún lè ní ó tún kọjá dìsì ibì kan lẹ́sàn kan lẹ́kọ̀ọ́ gbàdá wọ́n bá tún máa jáde wọ́n bá tún máa lọ kọ́ọ̀tù pé agbára wa ní alẹ́sọ̀fin agbára yín kọ́ ó takò fi àmàdúgbò fọlọ́n kò ṣe wá mùsùlùmí o àmàdúgbò fọlọ́n kò ṣe wá mùsùlùmí ẹni tí èyí máa ń bí jẹ́ síláàmù lẹ́jọ́ kẹ́kọ̀ọ́ pa sí ìlórú àwọn àjókòó yìí sí àwọn àjókòó ó sọ nǹkan ó ṣe kí ó sọ nǹkan lẹ́yìn ìtọ́lọ́ wọn bá ti dé oyé wáyé pé kò sí bẹ́ẹ̀ bá tún ṣe ní ìfọ̀rọ̀ ọlọ́run bá ń dọ tọ́kọ̀ alẹ́ kan pé kò tiẹ̀ náà lọ́dọ̀ ọlọ́run ọlọ́run ọ̀dà ọ lóhùn ọwọ́ ni alẹ́bí náà yóò lọ́wọ́ ní ìlú náà ọ̀dà lórí alẹ́bí náà fi ṣe alẹ́bí alẹ́bí rẹ̀ ọ̀kan. àwọn tí wọ́n máa ń ṣe báyìí nínú yìí ọlọ́run ọba ló tún wá dáa ju bó bá fẹ́ bá àjọ ara ẹ̀kọ́ tí ọkọ́ nù ọ́ sọ̀rọ̀ méjì ní àbíkílò ní ẹ̀ẹ́bí lólè ó ní bá mi sọ̀rọ̀ ó bàbá dá wà ní wà bá mi sọ̀rọ̀ sọ pé ọ̀fẹ́ jì mí à ń sẹ́yìn àfa ilé àfa ó ilé àlọ́ ṣe ó kọ́ ṣe tàbí bẹ́ẹ̀ kọ́ kò ṣe ṣe ń tẹ̀sílẹ̀ kan jà bí wọ́n bá ta ìbàjá tẹ̀sán kó lọ́dọ̀ ìmọ̀ àti ọ̀gá kí ló fẹ́ sílẹ̀ ń fà ìmọ̀ mi máa tọ́ kan lọ́wọ́ ṣe bẹ̀ ìbẹ̀rẹ̀ ẹ̀wọ̀n kan kò ní gbà ní ìwà gbà. wọ́n fẹ́ kọ̀ rẹ́ pé ìyàwó kó jẹ́ ti lébú ọ̀dà mi ó ní tiẹ̀ náà tó lè pósìtì sẹ́jẹ̀ rẹ̀ ó yẹ kó pósìtì sẹ́jẹ̀ ní ìyàwó rẹ̀ gbà lálẹ́ pósìtì ó wà fún ìṣẹ̀ṣẹ̀ kẹrẹ̀ tí yìí o tèmi náà rí o àríjẹni ló wà má pa àdí èkó jẹ ó kò sí méjèèjì papọ̀ ni bọ́bá lẹ́nu kan dára kan ọjọ́ ìṣẹ̀ṣẹ̀ tiẹ̀ náà yọ̀rọ̀ lọ pa ọ̀rọ̀ lọ́rọ̀ lẹ́yìn pé mo sọ̀rọ̀ lágbájá lẹ́yìn ọ ó wà kí ló tó kó sí yẹn tó ń kó sí tẹ̀lé àbí wò ní ìkẹ̀kọ̀ tó lè tọrọ àforíjì ọlọ́ọ̀dẹ lórí lọ́jọ́ tọ́ba náà pé lónìí sílẹ̀ èmi náà ní tí mo lè tọrọ àforíjì ọlọ́ọ̀dẹ lórí ẹ̀ kí ló tó kó sí ọlọ́run sọ àní ìrìn àti ọlọ́run ní àti náà yóò lọ ìrìn àmì ẹgbọ́n ìgbà

nínú àwọn àgbẹ̀ nínú àwọn ará tí wọ́n ti tẹ́tí sí ìlú. ní kí iṣẹ́ ń bá wọn ṣe. Ìjọsìn bá tẹ́jẹ́ mí ní ńlá. La láàdà má àti bínú. Fẹ́lọ̀ ọ̀sán wa àwọn èèyàn ń gbé oúnjẹ kọ́ ń ó máa á tó òun ìtumọ̀ rẹ̀ ní kí máa ó máa á tó ẹnìkan ìṣe ìyá àwọn ńlá bí kò sí àìláìí gbàdá nínú àwọn ọdún ẹnu ẹ ẹ ẹ pàtí ìdí ẹ̀kọ́ ló dàgbà mí ẹ pàtí ẹ ẹ mọ̀tò gbogbo ọjà ti dáàbò òdùwáyé kọ́díṣẹ́ ní àlọ́ Lọ́rùn kí a lè bí ìfọ́dù. Ṣé mú fọ́dù ní àbí fọ́dù kọ́? A jẹ́ pé jámù rẹ̀ ní àláì bí àgbà ti kò yé ó ní ìní ó máa ha tó hàn ìlà ìlà ìwà àlàbẹ̀. Ọlọ́run tó ń kó alẹ́kọ̀ọ́ ló ga lónìí. àwọn tí wọ́n bí wọn ìyá wọn wọ́n bí wọ́n bẹ níbi tí ya wà lọ báyà wọn bẹ̀ èyí tí wọ́n fẹ yàwó yìí èdè mọ́mí àwọn ọmọ tiẹ̀ ẹ̀rọ bá gbọ́ mi lé lẹ́yìn tọ́lọ́ kọ́kọ́ kí àìdájọ́ òun wípé ó lè níyà na منكرا من القول وزورا وإثما ببعضهم وإنهم ليقولون منكرا من القول وزورا ọlọ́ni dájúdájú dájúdájú ọkọ̀ gbé ìnàwà ìnàhún daji daji ń tún wí ọdún wa fi láàmù sí ẹ̀mọ̀ tí ń kò ń wà ní àwọn láyà olóòlà mọ́ ń kààrọ̀ mìíràn ìjọba ọlọ́run ọ̀rọ̀ tí ń jáde lẹ́nu mọ̀ ní ọ̀rọ̀ tó burú jáde tí ìyẹn ìyá ẹ̀ kó sí ẹ̀ èyí tí wọ́n ń sọ ọ́ jáde lẹ́nu yẹn mú kàrọ̀ nínú ẹ̀kọ́ ọ̀rọ̀ mú. ìjọ ọlọ́run ọbọ̀ wa sọ pé rẹ tí sọ ya ayọ̀ ní kọ́ wa ọ̀rọ̀ burúkú náà àwọn ọ̀rọ̀ bá yẹn ọ̀rọ̀ o ṣe ẹni o tó wà bá wí ń kò yé tani ṣe correction bí ọlọ́run ẹwà wá ọ̀nà tí ń gbé correction dà lẹ́yìn tó ṣe pé wọ́n bá gé pọ́n tó bá lórí wọn kò yẹra àdá ló kò sí ẹ̀kọ́ sí wá lórí rẹ̀ torí àlẹ́ ọlọ́ni wa iná hún láyà kúròlónà mọ́ńdárọ̀ ọlọ́ni mìíràn ọ̀rọ̀ tí wàjú rọ ọrụ yẹrọ ọrụ pa ọlọ́rọ̀ zúúrù ìkíni ọrụ ọrụ. ọ̀rọ̀ tí wọ́n ń sọ ó wá ní zúúrù òrèké rọ̀rọ̀ obìnrin tó pè níyà rẹ̀ tó tó máa fẹ́ náwó mú ọjà jùlọ àbí ọjà jùlọ bí àwọn ẹbí náà jẹ́ làwọn jù kó obìnrin yẹn ẹnìkan pa mílẹ̀ ẹnìkan jọ ẹnìkan pọ̀ yàwó wọ́n wá fẹ́ bá ẹni ẹgbẹ́ òṣèlú abẹ́ jù wáyé láti wá sí kábọ̀ sọ̀rọ̀. ìyàwó jẹ́ ọ̀rẹ́ lọ́wọ́ ọ̀gán fẹ́ pàmò ní ní kí tẹ̀lẹ̀ tẹ̀lẹ̀ tẹ̀lẹ̀ ó ti ṣe tó gbogbo jáde ọ̀dọ́ ti ọmọ ní lọ oníbi nígbà bẹ̀rẹ̀ láyé àná tí àti ọlọ́jà mú ìgbà padà nù yóò kọ̀kọ́ tẹ̀ padà nínú yóò bá tún wá tún kọ̀ yóò kọ̀kọ́ padà nínú. yàrá ni àwọn akọ̀ lẹ́yìn dọ́kọ̀ ń gbà padà kó bá jọ padà sí ní ọmọ láti rí. èrò pé ẹgbọ́n mi lé kìnìkan tẹ̀lé o kìnìkan tẹ̀lé àwọn bá àwọn òfin kílọ̀ àtẹ̀lẹ̀ àwọn olùkìnìkan tẹ̀lé láyé àná àwọn ọ̀sọ̀rọ̀ tó tẹ̀lé ó lè ó lè ó lè fi ọ̀bẹ ti bọ́ pé bàbá bẹ́ẹ̀ lánàá o ṣé wọ́n náà ṣe bẹ́ẹ̀ ah, òkúrọ̀ ẹ wá máa ẹ padà lé ọ̀rọ̀ tó ibi ọ̀rọ̀ pa ní ọgbà tó bá ọlọ́niwa iná wọn láyà kó lóòrùn àwọn gàrọ̀ ọlọ́ni ọ̀rọ̀ tí wọ́n ń sọ yìí ọ̀rọ̀ yàjà ọ̀rọ̀ tí òwe tí gbọ́ ọ̀rọ̀ kọ̀ọ̀rọ̀ ní wà tí ó ń rọ irọ́ tán ní ṣùgbọ́n pẹ̀lú gbogbo ẹ̀ náà wà ní ọlọ́run jẹ́ ìyàn lọ ẹni ọba fẹ́ sórí ibú ní òní ṣe lára dàpọ̀ sí ẹ̀jẹ̀ láti ìyẹn ọlọ́run ó fẹ́ sórí ibú ọlọ́ni wà ní ọ̀nà ọ̀rọ̀ gbogbo tí mo rí yìí náà tí yàrá bá bọ́lọ̀ ní tẹ̀mù kí tọkùnrin yẹn bá ń gbọ́ ayé àyè bọ́lọ̀ ní bíi sọ̀rọ̀ tó bá tẹnu tó payọ ọlọ́run wà lọ́kàn rẹ̀ ẹ̀rọ mọ̀ náà pé tí òun ti sùn fún báyìí ọlọ́run torí òun sọ ayà kalẹ̀ ó tún wá lóun sọ mú kárù ó lóun parọ́ ọlọ́run wà ní ọ̀nà ọ̀rọ̀ pẹ̀lú gbogbo ẹ̀ náà dájúdájú ọlọ́run láàbùn ìwọ̀n

ibi tí wọ́n padà fẹ́nu rẹ̀ lè mọ̀dé yóò kọjá àkóso owó rẹ̀ tó jẹ́ bí wọ́n bá jẹ̀ sàn lẹ́rìn rẹ̀ kó ti gbà yóò ba ẹlòmíì mi jẹ́ níbi ibi tó tó kó bà ní jẹ́ báwọn ọmọ rẹ̀ fẹ́ ó tó tó síbẹ̀ sí alómi ìbá àtàkànú bàbá rẹ̀ kò ní jọ́ sánlẹ̀ ìbáwò èèyàn ní lọ́lọ́ وإن الله Ọlọ́run bá ò yóò tó ṣogbo fọ́ọ̀nù ìjúmọ̀ ní pé yóò ha àti ìdàmú inú iṣẹ́ rẹ̀ kò ní ilẹ̀. Kò ní ò sí lára tó ṣe má. Ìjọba ẹgbẹ́ nìkan wà á máa bí ó fi bí ọ ní Wà iná lọ́ọ̀rọ̀. abẹ́lẹ́ ọ̀hún ọlọ́run ti bùkúrọ́ ọ̀nì fún wa gbogbo ẹ̀yẹ ọlọ́run bá fi dá wa lò nínú rọmọdọ́ gbogbo tẹ́ta bá ṣe ìrẹ́ ọlọ́run dá ọlọ́run ọlá gbogbo rẹ̀ dá ìwé ta kò sí ọlọ́run bá pàtó ìdí fún wa iṣẹ́ ẹ̀ wa ọlọ́run ọba tó ti rí ní ìtọ́ òun fẹ́ tí wá sí kòun fẹ́ dáadáa èmi náà ká àálà ẹ̀ dàpọ̀.